بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات أولاهن بالتراب أخرجه مسلم وفي لفظ له فليغرقه وللترمذي أخراهن أو أولاهن نعم إليه أرى منان تريبي ما تتنان òmìnà sì ni a fẹ́ lò fún eléyìí eléyìí jẹ mọ́ kí ajá kọ́ tẹnu bọ inú nǹkan ìlú wa anabi ali salatu wa salam ọwọ́ ní ìmọ̀ra ntẹ́fì máa fọ nǹkan ìlú yín tẹ́ẹ̀fì máa fọ́nù tí ajá bá tẹnu bọ̀bẹ̀ wàlàgà ò ní pé tó bá mu níbẹ̀ wàlàgà ọkọjá múmu nígbà ní wàlàgà kẹ́lìbù fi ṣe ọtẹnu bọ̀ ó mú kò mú kò sí dọ́kàn ẹ̀ sọ́sà tẹnu bọ̀ ó bá ti lè tẹnu bọ̀ kò mú sọ́tẹnu bọ̀ wàlàgà náà tí ajá bá tẹnu bọ̀ inú nǹkan èlò yín.

ọbẹ̀nu yí ilẹ̀ ẹlẹ́ẹ̀bi tó ti fẹ́ kírun àáfọ̀lẹ́ méje àwọn àfihàn pẹ̀fọ́ ọ̀hún kọ́kọ́ bẹ yẹn oní nǹkan ti là á fún wa pé fi ìná yí àhàdé kan tọ́ba tẹnubọ́nú nǹkan tẹ́ ń fi ń jẹun abẹ́ fi ń mu abẹ́ fi ń wẹ̀ táwọn sáà máa bu nǹkan sínú ẹ̀ tàbí sàásùn yín ní pọ́ọ̀tù tẹ̀ fi ń dáná tọ́ba tẹnubọ́ bẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ẹ̀fọ́ lẹ́ẹ̀méje ìkan nínú méjèèjì yẹn o ẹ fi ìpẹ́ sí ẹ fi ìrùpẹ̀ ẹ fi fọ̀ náà ni ọwọ́ àwọn àrídìí wọ́n ní ìwúlà ọ̀hún ná. rìwáyà mi sọ pé àkọ́kọ́ rẹ̀ ní kẹ́ kọ́kọ́ fi ìpẹ̀ fọ̀ rìwáyà mi sọ fún wa pé òkùrọ̀ ọ̀hún ná fìtura ìkànnù fífọ̀ fífọ̀ tẹ́ fẹ́ fọ̀ yẹn ẹ fi ìpẹ̀ fọ̀ ìwọ́lọ́mọ ìdúbà wù ẹni kó mú mbẹ́ bó bá wù ẹ kọ́ kọ́kọ́ lo ìpẹ̀ láti number one kọ́ wa fọ̀ mẹ́fà lẹ́yìn yẹn bó sì wù ẹ kọ́ fọ̀ márùn-ún kọ́ wá fọ ẹlẹ́ẹ̀kẹfà léèpẹ̀ kọ́ wá fi ẹlẹ́ẹ̀keje kó o fomi lásán kó o fi fọ̀ ṣùgbọ́n kò dáa tó kó o fi nàmbà sẹ́fùn sí eléèpẹ̀ kí ló fi sínú ṣé ọjì pẹ̀bẹ̀ ṣòyẹn fi wá wípé ìdá kó o fi sáàrin tàbí kó o fi sí ìbẹ̀rẹ̀ ọ̀fọ̀ ó fèpẹ̀ fọ̀kan nínú ìgbà méjèèjì tó tí nǹkan mẹ́wàá lè dò nípò ìpẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan mẹ́wàá lè dò nípò ìpẹ̀ tí ìwádìí bá fi yé wa wípé iṣẹ́ tí ìpẹ́ ṣe kíní báyìí náà lè fi kíní ó lè ṣe nǹkan á lè lò torí pé ọlọ́run ọba òṣò wa máa pé dandan kó jẹ èròǹgbà ṣẹ̀ríà ni pé kíkíní ọ̀tá jẹ́ ẹ̀mẹ̀je kíkanú rẹ̀ ó sì jẹ́ fífọ̀ special tí ó fi lè bá mú ẹ̀gbìn yẹn kúrò ní ara rẹ̀ náà.